Àjọkẹ́ kí ló mú ọ gan. ọ̀rọ̀ pọ̀ mí lọ́jọ́kẹ́ mọ́ ìrókò olúwẹ̀rẹ̀ lọ́kọ mi. ìrókò bíbó èmi ò lè pè ọ́ roko bí gbogbo ayé bá ń pè ọ́ roko èmi ò lè pè ọ́ roko Àjọkẹ́ mo mọ̀ sí torí mo mọ̀ bẹ̀rẹ̀ rẹ kí ló dé kí ló dé kí ló gbé tọ̀ ń pin kí ni ń gbénu rẹ gan ó ti àsọ̀rọ̀ rẹ dẹ̀rù gègé sí gbogbo ayé kí ló ṣe ọ́. ọwọ́ ọtí mo ló bí mi torí pé mo sì pọ́nlé ah! mo fún yín láwọ̀ ni. ọ sọ̀rọ̀ kọ́ ọ sì gbọ́ kí ló dé ó sì sọ́ra rẹ̀ dẹrù jẹjẹ bó gbogbo òlú lọ́wọ́ ìwà tó ń wò dà ìwà rẹ̀ ò dá ní àárín ìlú ìwà rẹ̀ ò dá. àfi ìlú bí mi ọmọ mi bí mi ọmọ mi ìyọkọ bí mi jù ìjà ká wọlé ló àtọ́bí. Ah,